بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده سيدنا وأبيبنا ومولانا محمد وعلى آله وصحابته أجمعين وعلى سائر أمته إلى يوم الدين وبعد إخوة الإيمان والأخوات السلام عليكم ورحمة الله وبركاته أقول لكم لما الله سبحانه وتعالى أتركي لما أتجار فم ودشل نبوة محمد أبلا ما بيكاتك كما جسي أمارا لي النبي أتوى الصحابة لفقه بقنا قسم جسي أمار الأمة نبوة محمد kó sì má yọ àwa àtàwọn ará ilé wa àtàwọn àrọ́mọdọ́mọ wa lè ti dìjọ́ gbẹ̀ǹde àkíyàmà insha Allahu ta'ala gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ eléyìí tí a mọ́ wa lórí ẹ̀sùn jàǹbá ẹ̀sùn màdàrú ẹ̀sùn àìní àmánà eléyìí tó jẹ́ ti ẹ̀sìn ọlọ́run ọba tí àfa kò tí àfikàn àwọn àlùfáà ní Saudi pẹ̀lú gbólóhùn tí wọ́n sọ nínú misconception ẹlẹ́ẹ̀kẹfà wọn gẹ́gẹ́ bí mo ti ṣe gbọ́ wípé nínú àwọn nǹkan tó dá àwọn awuyewuye lẹ̀ àti àwọn ìṣẹ̀lẹ̀ àbí àwọn àròyé lórí tírà Sahih al-Bukhari òun náà ni pé ọ̀gọ̀rọ̀ àwọn àlùfáà Saudi Arabia àwọn àfáà Wàhábíyà gẹ́gẹ́ bí wọ́n ti sọ àti kílẹ̀ yìí ò nínú èsì wa alákọ̀ọ́kọ́ lórí eléyìí wọ́n lò náà ni pé wọ́n ṣe àtàhárùf aṣọ pé gbólóhùn àtàhárùf gbólóhùn yìí mọ̀háká ò ní ṣùgbọ́n tí ó bá yẹ mu ni àtàhárìf òun ni kí á nǹkan padà àbí ká fi mí ìdílé wọ́n ní ọ̀gọ̀rọ̀ àwọn àlùfáà sáwọ́dí ìṣesí wọn sí Sahih al-Bukhari lélẹ́yìí wọ́n sì mú àpèjúwe wá tó jẹ́ àpèjúwe bíi mẹ́ta. àpèjúwe alákọ̀ọ́kọ́ òun náà ní gbólóhùn tí àlùfáà yìí sọ wípé nínú Sahih al-Bukhari kan bẹ nínú àwọn àbúwábù kitabul ilm tí ó wá bẹ́ẹ̀ pé báàbù al amama al-ustaz aw al-imam pé báàbù yìí àwọn àhàdíìsì tí Bukhari mú wá ń bẹ̀ wọ́n yọ ọ́ kúrò pé àwọn ará sọ ẹ́ Bukhari kan ní Riyadh wọ́n yọ ọ́ kúrò. wọ́n tún ní orin tí wọ́n fi máa ń kọ fún ànábì ńgbà tí wọ́n bá ń wá òjò lásìkò kèfèrí lásìkò kí ọlọ́run ọbọ̀ tó gbé ànábì wa Muhammad di gẹ́gẹ́ bí òjíṣẹ́ wọ́n ní wọ́n yọ orin yìí náà kúrò nínú Sahihul Bukhari. ǹjẹ́ ọ̀rọ̀ tí bákan náà wọ́n ní bombaz rahimahullah pé ó tún fi kún Sahihul Bukhari eléyìí jẹ́ àwọn ẹ̀sùn mẹ́ta tí àlùfáà yìí kà sí àwọn àlùfáà Saudiya lọ́rùn láti fi pò wọ́n ní oníjàmbá torí pé ìjàmbá ni wọ́n ṣe fẹ́ sìn tí wọ́n bá ṣe ní tí àlùfáà sọ yìí tó bá já sí bí àfa àṣesọ yìí lọ́rọ̀ bá rí ìjàmbá ni wọ́n ṣe fún Islam pẹ̀lú wípé wọ́n yọ kankan kúrò nínú ìwé Islam nínú ìwé tó di ẹ̀sìn wa mẹ́lẹ̀ tá a mọ̀ sí Sahih Bukhari bákan náà àwọn tó wá fi nǹkan kún un eléyìí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ láì sí èméjì jàmbá burúkú gbáà wọn ò sì ní àmánà torí ẹ̀ la fi sọ wípé ẹ̀sùn jàmbá ẹ̀sùn aláìṣe fọkàntán lórí ẹ̀sìn ọlọ́run òun náà ni àlùfáà kò ti fi kan àwọn àlùfáà sáúdì yìí wọ́n wá fi ṣẹ́gun bá ti ṣe àpèjúwe tó sì já sí àwọn náà ni àgbà àfáàgbà nígbà tí wọ́n ń bẹ láyé nínú sáúdì kọ́lọ̀kó balẹ̀ kẹwàá àti gbogbo àwọn àlùfẹ́sìn ṣọ́ọ̀ tá a fà wá sọ yìí sódodo ní abirọ́ ni eléyìí ni tí a fẹ́ kílẹ̀ lórí ìjókòó wa tòní àbẹ̀rẹ̀ ọmọ ọba kó má ṣàìsí wá ṣe dédé òdodo kó sì jẹ́ kó òdodo náà kílẹ̀ sí wa kó sì jọ ṣe wá láǹfààní ọ̀lẹ́lá ìlà ìlọ̀wà. ìka nínú àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta àbí ẹ̀sùn mẹ́tẹ̀ẹ̀ta tí àlùfáà kò tí kàkà lè yí kọ́lọ̀ kó ṣàlékún ìmọ̀nà wa àti tiwa náà àti ìdúró wa. pọ̀rọ̀pá ti sọ̀rọ̀ lórí ìka òun náà pé báàbùn máa ń bá ọkà ayé àròkò bàtà yìí àyíǹda jìmá àwọn muhaddis bó ṣe wà bẹ́ẹ̀ nìyẹn àti kílẹ̀ eléyìí. a èsì lórí ọ̀rọ̀ tí àlùfáà kò ti mú wá yìí òun náà ni pé ọ̀rọ̀ wípé àwọn àlùfáà sáúdí wọ́n ṣe jàǹbá fún Sahih al wọ́n pa àwọn kankan rẹ̀ wọ́n pa àwọn kankan kún ọ̀rọ̀ tó jìnnà sódodo ni. qasaman billah.

kò rọrùn pẹ̀lú àlàyé tí ń bọ̀ wáyé. alákọ̀ọ́kọ́ ni wípé tíra Sahihul Bukhari kìí ṣe ìlú kan ni wọ́n ti ń tẹ̀ wọ́n tẹ̀ ní Saudiya wọ́n tẹ̀ ní Misra wọ́n tẹ̀ ní Beirut wọ́n tẹ̀ káàkiri láwọn àlù tó dá àwọn àlù Islam wọ́n tẹ̀ tíra Sahihul Bukhari. bóò ni o ti ṣe wá rọrùn fáwọn kan nígbà tí ò sí ìkápá wípé ẹ̀yin nìkan lè ń tẹ̀ ìlú mi ò gbọ́dọ̀ tẹ̀ mọ́ àbí mọ́tàbà kan lè ń tẹ̀ mọ́tàbà kan yòókù ò gbọ́dọ̀ tẹ̀ mọ́ yóò ṣe wá máa bẹ́nu wọn ká yọ kúrò láṣìírí òní tú. torí ẹ̀ eléyìí kọ́kọ́ jẹ́ ọ̀rọ̀ tó sóòótọ́ ẹni tó súnmọ́ ni pé ó ní láwọn ìwé tí wọ́n ṣàwọn àlàyé Sahih al-Bukhari sí inú rẹ̀ eléyìí tó ń fi ń ṣàfihàn wípé gbogbo àwọn ṣuruhatu Sahih al-Bukhari pátá tí wọ́n bá ṣe ṣẹ́kù báàbù al-ilm book of knowledge wọ́n ti ṣe ìfọ́síwẹ́wẹ́ àti àlàyé àwọn hadith wọ̀nyí tọ́ba yọ kúrò nínú Sahih al-Bukhari bóun náà ti fẹ́ yọ kúrò nínú gbogbo àwọn ìwé yòókù eléyìí tó ti ṣàlàyé àwọn abala yìí. bákan náà Sahih al-Bukhari odúwe ní tí kì í ṣe àìmọ̀kólókó eléyìí tó já pé ó ń bẹ ní ohun tí wọ́n ti ká sílẹ̀ táwọn èèyàn ti há sórí ó tó ń bẹ ní ọpọlọ àwọn èèyàn téèyàn kan bá pa sínú mọ́sábà tiẹ̀ tó bá pa á rẹ́ nìyí àkéèyàn kan bá pa ní tó ń tẹ̀rẹ́ tó máa máa bá rẹ tó jápé òfin ṣe jàmbá ní àwọn àyí tí wọ́n ti kà tí wọ́n ti ká ohun rẹ̀ kalẹ̀ ńkọ́ tí ìṣe èèyàn kan tí ìṣe èèyàn méjì báwọn tí wọ́n dúró ní súnà ṣe ká náà làwọn tí kì í ṣe onísúnà ṣe wọ́n ká kalẹ̀ tó túmọ̀ sí pé ẹnu ò lè kú láti pa kankan rí nínú ẹ̀ bó o la fẹ́ ṣe àwọn èèyàn tí wọ́n ti há sórí láwọn ọmọ kéékèèké gan-an tí wọ́n ti há Sahih al-Bukhari Sahih Muslim sórí. ìyẹn ló fàá tó já pé ọ̀rọ̀ tí àlùfáà kò ti sọ qawlun ba'idun 'an al-haqq ọ̀rọ̀ tó jìnnà sí òdodo ni. ṣùgbọ́n ẹ kí o ti sáà fún wọn ni wípé àbí ẹ kí o ti sáà fún ìwé wọn ni wípé àṣìṣe òǹtẹ̀ní bẹ́ẹ̀ ní òwe ọwọ́ wọn. ẹlẹ́ẹ̀kejì ni pé mákítàbà pọ̀ ní Riyadh tí wọ́n ń ṣe síra jáde Maliku Maliku Fahad wọ́n ní maktaba tí wọ́n fi sọ orúkọ wọn tí ń ṣe síra jáde bẹ́ẹ̀ náà ní dáhùn sàlámì bẹ́ẹ̀ ríyáàdù náà làwọn méjèèjì wà àwọn maktaba tùmí tó ń bẹ ní riyadi tí wọ́n ń tẹ̀síra èmi rí èyí tó jẹ́ ti maktaba fahad tó já sí pé ibi tí àáfàá sọ pé wọ́n parẹ́ yìí ó ń bẹ ńbẹ̀ ibi tí àáfàá sọ pé wọ́n parẹ́ yìí ó ń bẹ ńbẹ̀ òun náà ni gbogbo ẹni tọ́lọ̀ ń bá kádàrá kó láǹfààní láti rí ìwé àáfàá wa dáadáa kan tí wọ́n ń pè ní Abdulkadir Shaibatul Hamd Abdulkadir Shaibatul Hamd ẹ̀rí àáfàá yìí Saudiya ni wọ́n gbégbé yìí ni wọ́n kú sí àáfàá àgbà ni wọ́n ní Saudiya ẹ̀rí wọ́n kírun ní mọ́ṣáláṣí ànábì báwọn yẹn wọ́n ṣe tẹ̀síìrì nínú mọ́ṣáláṣí ànábì wọ́n kọ síra wọ́n ní síra tí wọ́n kó jọ tó jẹ́ alìjáde as-sahihu lil imam al-bukhari àfọwọ́ abdulkadir shaibatul hamd àwọn ni wọ́n kọ síra náà síra yìí wákù ni wọ́n fi ń ṣe ibi bíi mẹ́rin ni wákù òní ìjọba fi ṣe òun ni àfa àwa ibi gbé kalẹ̀ wọn ò tà á tẹ ẹ bá rí ara síra náà ẹ máa rí ẹ máa rí pé yòówá zàó wọlé àyùbá yòówá zàó lẹ àyùbá wọn ì tà á sọ àwọn tí wọn máa ń sábà fún òun tó bá ti rí magistéèrè dòkítọrọ wọn máa ń sábà fún wọn ní ìwé yìí ṣùgbọ́n àwọn tó ní àwọn fọ́ọ̀sì ìdílé wọn ti sábà fún wọn gẹ́gẹ́ bíi. ìwò tá a gbọ́ nípa rẹ̀ wọ́n yé ti tà á tá a bá rí ẹ̀ka tí ó bá ń tà á ó gbà á lọ́fẹ̀ẹ́ ni wọ́n yé tà á so wọn ò fi ilẹ̀ fún mọ́tàbà kan kó máa tà á mọ́tàbà tó wá ń tẹ̀ ẹ́ òun náà ni mọ́tàbà fáàdì ibi tí gbogbo ibi fara náà parẹ́ yìí àti báàbù mọ̀nbárọ̀kà àìlẹ̀ rọ̀kùbàtẹ́yìn àmàmẹ́ ẹ̀yìnlẹ̀ ìmáàmù àwọn mọ̀hàdìrì باب من بكى على ركبتيه عند الإمام أو المحدث إن بابه باب الاستسقاء eléyìí tó mú orin wà ábúyádọ́ yustasqal ghamamu biwajhihi sìmáàlù yatama ismatun lil aramili orin yìí náà òun náà lẹ́nu ẹ̀ téèyàn bá láǹfààní àti ní yóò rí bákan náà mọ́tàkà tí mo dárúkọ lẹ́ẹ̀kan Darussalam ní Riyadh àwọn náà ti Sahih al òun bẹ nínú rẹ̀ ẹ̀yin ẹ̀ Sahihul Bukhari yẹn ní ẹ̀yin náà wò kẹ́ ẹ wúrúkọ mọ́tàbà yẹn kẹ́ ẹ wá wo àwọn àbúwáàbù tí àfáà ní wọ́n ń parí ní Riyadi kẹ́ ẹ wò Dáàrú Sàlámì Riyadi ló wà àwọn àbúwáàbù táfáà ní wọ́n ń parí olówà mẹ́rin so eléyìí tọ́ka sí wípé ìwárà kan kéèyàn wá ní kí mo ní Riyadi ríyáàdì ni mo ti rà á tí ríyáàdì náà ti tẹ̀ tó bá jẹ́ ríyáàdì náà ti tẹ̀ kí lórúkọ mọ́tàbà tó tẹ̀ ó bùkátà ká gbórúkọ mọ́tàbà yẹn jáde ní káwọn èèyàn lè mọ̀ wípé ríyáàdì ni wọ́n ti tẹ̀ àyìnbáyé àwọn Sahih Bukhari tí wọ́n tẹ̀ ní Saudiya ní kò sí èyí tí wọ́n ń pa àwọn àbúwábù kankan rẹ̀ lẹ̀ torí pé àwọn nǹkan tí a padà sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn nǹkan tí àwa nílẹ̀ mi ta fi òpin wá lè torí ẹ̀ máa parẹ́ yìí àṣìṣe ń bẹ níbi àgbọ́yé wa yẹn tí ó sì ń ta ní yẹn ní ó láwọn ẹ̀rọ nínú àfàràmálà yìí wá lórí àwọn fíkì yẹn tó yín ti ń bẹ lẹ́mìí tí wọ́n á fi rò wípé wọ́n lè parẹ́ eléyìí tó dá pé ọ̀rọ̀ tó dènà sódodo ni fún ìdílé yìí àlàyé tiwa lórí eléyìí nìyí pé tí àfa abáraka ní máa ń lé láì ní rìádì tí wọn ò ráwọn abẹ tí wọn ń sọ yìí níbẹ̀ kò túmọ̀ sí wípé wọn parẹ́ òkú lè túmọ̀ sí àṣìṣe òǹtẹ̀ torí pé Sahihul Bukhari ni kò rọrùn láti pa kankan lẹ́lẹ̀ torí pé ìwé kan ni tó wà nígbàyà àwọn èèyàn táwọn èèyàn ti há sí agbárí ìwé kan ni tó wà ní ohun táwọn èèyàn ti ká sílẹ̀ táwọn èèyàn ń gbọ́ kódà èmi náà tó na àsìkò míì tí màá tẹ́tí gbọ́ hadithi rẹ̀ tí wọ́n kà tó jẹ́ sàwùtíyà tó jẹ́ tóhùn tí màá máa tẹ́tí gbọ́. Buhari ṣe wà nílẹ̀ sọ torí ẹ̀ láti bí wọ́n pa àkẹ́kẹ́rẹ́ ń bẹ̀ eléyìí ọ̀rọ̀ tó jìnnà sódodo ni káwa múrú eléyìí káwa fi fi ẹ̀sùn kan àwọn àlùfáà lu Saudi wípé oníjàmbá ni wọ́n torí pé wọ́n ń pa àkẹ́kẹ́rẹ́ eléyìí kù díẹ̀ káàtó nìyí àwọn ọ̀rọ̀ tí àfa sọ nínú ọ̀rọ̀ wọn nípa sọ́yìn Bukhari ọ̀rọ̀ tó dáa ní eléyìí náà wọ́n sọ láti lè fi gbìjà sọ́yìn Bukhari ṣùgbọ́n wọ́n wá ń pèsèǹtì àwọn àlùfáà Saudiya ọ̀bọ̀rọ̀ wọn bíi pé lára àwọn àfa tí wọ́n jàǹbá sọ́yìn Bukhari ni ṣùgbọ́n ọlọ́wọ́ bá mọ̀ wípé lára àwọn àlùfáà tí wọ́n dá gbogbo sọ́yìn Bukhari jù láyé lára àwọn làwọn àlùfáà Saudiya bẹ́ẹ̀ lára àwọn àlùfáà tó dá gbogbo àgbọ́yé tó jágbọ́ yí ìsìláàmù gidi yàtọ̀ sáwọn irọ́ táwọn èèyàn tó wọnú ìsìláàmù tó já pé ọ̀pọ̀lọpọ̀ ẹ wọlé sáwùjọ wa nìyí látọ̀dọ̀ àwọn onísúfí nínú àwọn àlùfáà tí wọ́n dáàbò bo ìsìláàmù jù àwọn àlùfáà sọ̀rọ̀ díyà ni ìyẹn ló fà tó já pé ọ̀gọ̀rọ̀ àwọn àlùfáà láwùjọ tiwa nílẹ̀ Yorùbá yìí láwọn ọ̀gọ̀rọ̀ ilé kéwú wọ́n máa ń kó ìríra àwọn àfáà Sáúdí sẹ́yìn àwọn èèyàn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń ṣe ká máa kọ́lé sórí sàárè ká máa lọ sí sàárè lọ́ máa ń ṣàdúrà ká máa láwọn àlùbáríkà àwọn èèyàn kan ní ká máa ṣàwọn nǹkan tọ́lọ́mù òfẹ́ tó ló pa láwọn àlùbáríkà wọn àwọn àlùbá tí ó ṣàlàyé jù pélé yóò tọ́ nínú Islam ọ̀dọ̀ wọn náà ni wọ́n pọ̀ sí àwọn ọmọ kí òbẹ̀ náà ló pọ̀ jù nínú ẹ̀ tó fà tó já pé ọ̀gọ̀rọ̀ àwọn àlùfáà ní wọ́n kórìíra àwọn sọ̀rọ̀ díyà yìí àwọn ni wọ́n sọ pé ń má ṣe òkú sínú ilé àwọn ni wọ́n sọ fún yín wípé ẹ̀wù òkú ti ń bẹ nínú ilé kúrò ń bẹ̀ gbé lọ́tẹ́ ilé tó yá pé kì í bọ́pọ̀lọpọ̀ àwọn àlùfáà àti wà lára wọn so torí ẹ̀ àwálé torí òdodo tí wọ́n ń sọ ní ká máa parọ́ tí wọ́n ò ṣe mọ́ wọn eléyìí tí àlùfáà wa kò ti sọ yìí kì í ṣòdodo eléyìí tí wọ́n sọ yìí kì í ṣòdodo ìparọ́ àwọn èèyàn ni wípé àwọn àlùfáà sáwọ́dí wọ́n yọ kúrò nínú Sahih al-Bukhari àwọn èèyàn ni torí pé àwa rí tó wá tí wọ́n tẹ̀ ní rìyáàdì gángan lára rẹ̀ ní tí wọ́n tẹ̀ ní maktaba fahad ọba fahad lára èyí tí wọ́n tẹ̀lé Darussalam káàfi àyè mi tó já sí wípé Riyadh ni wọ́n ti tẹ̀ àwọn abí tí wọ́n ní wọ́n parí yìí ńbẹ́ńbẹ́ tó láfi ń sọ fún wọn ní wípé kò bá dà kò bá dà ká má torí àwọn nǹkan tá a bá ní sáwọn èèyàn kan ní nítorí pé ìlànà sófì lẹ́yìn ìlànà súnà làwọn àtọ̀hún wọn àwọn ń sọ pé sófì kì í sára ẹ̀sìn ní tẹ́ bá fẹ́ dìfẹ́ǹdì sòfíà dìfẹ́ǹdì sòfíà ní ọ̀tọ̀ nìyí o tẹ́ bá ní nǹkan tẹ́ fi dìfẹ́ǹdì rẹ̀ bọ̀tẹ́ má jà parọ́ máa wọ èèyàn tẹ́ má parọ́ máa wọ èèyàn o kábẹ́rù ọlọ́mọba ilé ìjọka a máa kí àtìlúpẹ́ fún yín lórí àwọn ọ̀rọ̀ míì àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba fún wọn náà ni ọmọ àfa àgbà nílẹ̀ wọn káàsì ọba kọ́lọ̀ ń jẹ́ kí ọma àwọn ọmọ wọn ẹ̀rí kó ṣìrìn kó ṣe ẹsẹ̀ gbé wọn torí àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ fún mùdírù náà ni kọ́lọ̀ ń bá ní tún mùdírù ṣe kó yọ wọn nínú oko àwọn ọ̀rọ̀ sọ kó yọ wọn nínú oko kálukú dé ẹni tí wọ́n sọ pé ẹtún gbọ́n tí mò ń dérò sọ ẹtún wò túkùtù ẹtún gbọ́n tí mò ń dérò sọ ẹtún wò túkùtù ńgbà tí wọn fọwọ́ sí ibi tó yẹ wọn gbé òun náà ló fà abẹ́rẹ́ wọn bá kọ́lọ́ wọn bó ṣàtúnṣe gbogbo wa. a bákan náà nínú ọ̀rọ̀ tí wọ́n sọ kó tó kí ọkàn mi ó tó fò òun náà ní wípé wọ́n ní àfa àwọn ní Saudi Bombay ẹ̀rí àfa wa ni tó dà kì ṣe Saudi nìkan nínú Islam àfa àgbà ni nínú àwọn àlùfáà tí wọ́n dúró déédéé tá a mọ̀ mọ ìsìkọ́mà ìdúró déédéé lórí ẹ̀sìn ọlọ́run àti ìbẹ̀rù ọlọ́run òun ni bọ́ńbà rí bẹ̀. ẹ̀yìn abẹ́lẹ̀ wọn ọba kọ́lọ̀ wọn bó bá ní ṣàlékún ìkẹ́ àti àforíjì rẹ̀ fún wa àti ìyọnu rẹ̀ kó bá ní ṣẹ́gun gbogbo àwọn àlùfáà tí wọ́n ti lọ láwùjọ tiwa náà tí wọ́n ní sábàbí kan sí kejì tí wọ́n fi dá sí àlámà ní ẹ̀sìn lọ́nà tó dáa àwọn ibi tí wọ́n bá kù sí kọlọ̀mbá ní forí jìmọ́ bẹ̀rẹ̀ látòrí àwọn sheikh adamu ní baba kamali ní gbogbo àwọn àlùfáà tí wọ́n ti lọ tí wọ́n kú lórí islam abẹ́lọ́mọ ọba kọlọ̀mbá ní ṣàforíjì fún wọn. àwọn àlùfáà wa náà tí wọ́n kù láyé tí wọ́n ti lọ abẹ́lọ́mọ ọba kọlọ̀njẹ wọn láti bọ̀tá tó dáa kọlọ̀njẹ wọn láti bọ̀tá tó dáa kó sì ṣàlékún lórílẹ̀ wọn kó má fà wá ní àpìtàn abúlórí ilẹ̀ torí ẹ̀ á bèrè àlùfáà kùntì hayyakumullah ábíyè lọ́wọ́ yín pé clip tẹ̀lé ní lọ́wọ́ ni tí àfa kan ní ilẹ̀ sudani tó ti tú àṣírí wípé bombazi fi fún Sahihul Bukhari. nínú Bukhari kan náà láti rí tí bá àfa àwọn ní sáwùdí tó kọ nǹkan kan máa bí ìsìn kan tí ò sí mẹ́ ẹ gbọ́ mi hàn ni kò sí nínú àdéhìí tí sẹ́yìn Imam Bukhari gbà ó sì kọ́ ọ́ mọ́ àmọ́ngbà òjò ibi àlùjẹ̀dù pọ̀ náà wọn àbá àfa àkànní Sudan ló ra tíra lò bó ti kéde rẹ̀ báyìí ló pe gbogbo èèyàn dábàá ń fẹ́ pílẹ̀tì ìmọ̀ àfẹ́rẹ́ ń tẹ̀sí nǹkan ẹ̀ ẹ̀ lè gbé sórí afẹ́fẹ́ ló kà á jáde pé ẹ wo musa adiyin ẹ̀wọ̀n tó sọ ẹ̀wọ̀n yìí tí mo rà ní rìyà àdúgbò àdúgbò lọ sí maka ẹ̀wọ̀n tó ti kàn. tààrù. ẹ dákun afẹ́ ẹ bá wa gbé e síta afẹ́ rí afẹ́ rí ká gbọ́ ń tà fà ń sọ bóyá tó ń tẹ̀yẹ̀ lè lò lẹ́rìí láti máa fi sọ pé bombaasi oníjàmbá ni torí pé ìtumọ̀ jàmbá nìyẹn kẹ́rì kan ó kàn lọ dédé fi kankan tó sàn yóò Bukhari ní lọ́rọ̀ tara tiẹ̀ tó bá já sí pé àwọn ìwà yàtọ̀ mí ìsẹ́niyẹn mà náà bá tẹ̀sán Bukhari kan tó sì clear pé ìwáyà alágbájá lílé ìbọ̀tọ̀ yíò àmọ́ kí wá lọ mú ọ̀rọ̀ tèmi ní kí nítorí tí mo jáfà àgbà nínú kan kí wá lọ mú ọ̀rọ̀ tèmi kí wá jó má sọ yóò Bukhari tó jẹ́ wí àwọn mùsùlùmí nìyí kí wá fi tí ò fi síbẹ̀ lẹ́yìn tí pé àwọn tí wọ́n já wọn rò wá tù ní wọ́n yapa àrí lọ́dọ̀ ẹlòmíì nínú àwọn tó gba Bukhari lọ́dọ̀ tó gba sọ̀híhù Bukhari lọ́dọ̀ àdìgbàmọ́ Bukhari àrí lọ́dọ̀ ẹlòmíì ọ̀tọ̀ yìí o tó já pé nípìnlẹ̀ gan kò sínú Bukhari kébi ó wá sọ fún apá àgbà kẹrin ní kí wá ní mo ké kún àwọn apá sunna táwa máa ti ṣe bẹ́ẹ̀ wallahi thumma billah fún afẹ́kẹ́ káwọn tó gbà wípé ń tẹ́ sọ nípa bombaazi ní òdodo ọ̀rọ̀ yìí ṣùgbọ́n tẹ̀ bá gbé jáde àwọn òrìlẹ̀ yìí pé ń parọ́ ọmọ bombaazi ni o. afẹ́gbọ́ sí àfa Sudani yẹn àfa Sudani ni tó já dànù ìkànnì àwọn àfa ni tó wá sọ pé bombaazi fi nǹkan kan kún tó wá fi tì sọ́dọ̀ bombaazi bombaazi ló fi ọ̀rọ̀ yìí kún afẹ́gbọ́. kílípù yẹn ẹ̀dá kò ẹ bá wa gbé jáde kárí yìí torí pé nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn mo ti dààmú púpọ̀ mo ti wá pílẹ̀kù nì bọ́ọ̀ lọ́wọ́ kádàrá ti ń rí bóyá torí pé mi ò mórúkọ àbá yẹn àbí mi ò mọ gbólóhùn tí mo lè fi wá ṣùgbọ́n gbàtẹ́yìn ti wá ní ibẹ̀ lọ́dọ̀ yìí ní tẹ́sí promise pẹ̀sẹ́ńtà wípé sábà tẹ ẹsẹ̀ díẹ̀. nínú buhari kan náà láti rí kébì bá àbá àwọn ẹlẹ́sàwọ́ tó kọ nǹkan kan máa dí ìsì kan tí o sí mẹ. ẹ gbọ́ mi ah. kíní ni kò sínú àdéhìí tí sàyẹ́dì Imam Bukhari gbà ó sì kọ́ ọ mọ́. àmọ́ ń gbọ́dọ̀ gbé gbé àjẹ̀lú pọ̀ náà àbá àfa àkànní Sudan ló ra tíra ní gbó ti kéde bẹ́ẹ̀ báyìí ló kéde gbó èèyàn yàtọ̀ fẹ́ pé ìsìn àgbẹ̀rẹ̀ ń tẹ̀sí nǹkan ẹ̀ gbé sórí yìí. pẹ̀lú ìjáde dákun àwáfẹ́ àwáfẹ́ torí pé wọ́n lọ́ ní tí ìbá ti ń ṣe tàwọn àlùfáà àìníparọ́ rẹ̀ máa wọn ẹni a bá rí bá gbọ́ tá bá kà nínú ìwé àpá kan èèwọ̀ ní fún wa ká wá sọ pé àká wá parọ́ rẹ̀ máa bá nítorí pé lánàá wa ò jọra wọn èèwọ̀ ni èèwọ̀ ni kò lè tuntun ní e, ọ̀rọ̀ bombazi tó fi kún Sahihul Bukhari yẹn tó gbé bẹ́ẹ̀ ti sọ yìí àìmọye èèyàn ló ti wo fídíò yẹn níbi tẹ́ ti sọ mí ní dákọ̀ rẹ̀ tó bá àìmọye èèyàn ló ti wò ó bẹ́ẹ̀ tí wàá sọ pé bombazi fi kún bẹ́ẹ̀ ti àwọn afá sáwọ́dí ló ní pé wọ́n ń yọ ọ̀gá kúrò ní ọgọ́rùn-ún yẹn ló ti gbọ́ ló fọ èyí tí wọ́n ń bẹ lọ́dọ̀ yìí kílípù yẹn dákun afẹ́ ẹ bá wa gbé jáde kárí kárí ibi tí àfààní ti sọ láì bá ṣe bẹ́ẹ̀ ànífẹ́ nígbà ànífẹ́ ní ìfọkàntán yín má níbi tẹ́ bá ń sọ torí ẹ̀ eléyìí dẹ́wọ́ sì jẹ́ ní ṣókí. ẹ wà rí pé nínú Sahihul Bukhari tí a fi hàn yín ní Darussalam tí Darussalam yìí tẹ̀ ní Riyadh ẹ rí i pé àwọn ibi àlùfáà kùntì ni wọ́n parí tó jẹ́ ibi orin àlẹ́sìkọ́ orin tí wọ́n sọ pé orin yẹn náà máa ń kọ́ fi tọ́rọ òjò a lè fi ìǹdẹ̀ǹdẹ̀ bóyá ká tún wò ó lẹ́ẹ̀kan sí ká wo orin yẹn lẹ́ẹ̀kan sí kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀. orin yẹn bóyá ká kà ọ̀rọ̀ yẹn jáde níbi tí ọ̀rọ̀ nìyí ṣe tó wà gẹ́gẹ́ gẹ́gẹ́ bóyá ká ká jáde fúnra wa sódà kárí mà wípé àní ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ tó já sí wípé àní ah, parọ́ náwọn èèyàn ẹni tá a bá ṣe rí àdúró lé lórí jọ́tẹ̀ ẹ bá ṣe rí àdúrà súnà kan tí máa ń parọ́ nìyí kẹ́ ẹ mọ̀ wípé súnà kọ́ ló kọ́ wa nírọ́ ìsìláàmù kọ́ ló kọ́ wa ń kò sí nípa pé súnà ju ìsìláàmù lọ ìsìláàmù tó wà bá nẹ́bì tí mo wá ní jẹ́bẹ̀ gbogbo yìí tí ò sí ń bẹ̀ táwọn èèyàn mú wá lórí kiri ti hun ká ló bá ìdírí ká pè lẹ́sìn ká sábà ọmọ ká pè lẹ́sìn èyí ìwé ìṣàrà ìsìláàmù. wàlá ní záàlù náà bóòlù bí annahu laysa min al-islam fi shay'in kì í sára ìsìláàmù yóò ti wá jẹ́ ìsìláàmù gbàtà nẹ́bì òṣèlú ẹ̀mí kò lè rẹ́ bàjẹ́ ìsìláàmù láíláí so islam ní dédé tọ́lọ̀mọ́ bá kan ànábì tọ́lọ̀mọ́ bá sì bu òǹtẹ̀lù ká ànábì tó kú pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan islam nìyí o èyí tó bá ti lè yàtọ̀ sí yíhun tá a bá làbí sin tí ò sí nínú ìlànà tá mú tó fi sin èyí ló ń ṣe islam sọ̀rọ̀ ẹ̀sẹ̀ lásán kìí sọ̀rọ̀ àlẹ́bí náà lo fóònù ẹ̀ ni, fóònù ní àwọn mímì kò sí àgbọ́yé tí àwọn èèyàn ń bá wọn sọ fún wọn ẹlòmí lè ní àlẹ́bí òfin gíláàsì sójú o tó ń fi gíláàsì sí ojú ẹlòmí lè ní àlẹ́bí òwò jàlàbíà báyìí wọ́wọ́ jàlàbíà ìyẹn ní àyèmọ̀kan nìyẹn torí kí ni òfin gíláàsì mi ṣe ìbáàdà alámàrí ayé nìyẹn àwọn tó ti já alámàrí ayé mọ̀ àfi tá a bá rí tẹ́gì ìsìlámù bá takò ló kù ìbẹ̀rẹ̀ kọ́ la fẹ́ lọ torí àsìkò ọ̀rọ̀ tí àlùfáà kò ti sọ wípé wọ́n parẹ́ Sahih Bukhari nínú Kitabul Istisqa kí ni tó máa àṣẹ Istisqa ìbánitọrọ omi ìbánitọrọ omi ní jẹ́ àlè Istisqa ìbánitọrọ omi nínú Kitabul Istisqa. باب سؤال الناس الإمام الاستسقاء إذا قحطوا nínú báàkù yìí òun náà ti pé abala yìí ṣáptà yìí òun náà ni afẹ́kẹ́ gbàgbọ́ yìí wípé kò burú o kí àwọn ènìyàn ó tọrọ lọ́dọ̀ ẹni tó jẹ́ ìmáàmù wọn àwọn tó jó lórí wọn àfáàgbàlú wọn pé káwọn àgbẹ̀ ó lọ bá fáàgbà àbáwọn aráàlú lọ bá ìmáàmù wọn pé ìmáàmù òjò màrọ ẹ mà bá wa bẹ náà kọ́ náà wọ́n jẹ́ kójú rọ̀ náà ń pè ní àdìsí kọ́. èyí tí máa mú Buhari fẹ́ ká gbóyè lábẹ́ bí yìí òun náà ní wípé nínú ìlànà Islam àwọn kà á máa ń báyàn tọrọ nǹkan dáadáa a lè lọ fáwọn ìmáàmù yìí pé ẹ bá lọ bẹ náà wọn bá kọ́ lọ lójú rọ̀ o baálẹ̀ àbí ọba àlú ó lè pe ìmáàmù lú kí ìmáàmù wa gárúbà kọ́nọ́jà rẹ̀ mi ní pẹ́ ojú ma rọ ẹ má dápẹ́ bá wa tọrọ omi ẹ bá bẹ́ẹ̀ kójú rọ kí máa múlò wa bẹ́ẹ̀ mọ́ bá kójú rọ. so eléyìí ni àìsísì sọ so ìmáàmù Bukhari ní káwọn èèyàn ó béèrè lọ́wọ́ ìmáàmù wa láti bá wọn tọrọ omi lọ́dọ̀ ọlọ́run nígbà tí ọ̀dá òjò bá dá wọn tọ́mọ omi bá ṣẹlẹ̀ sí wọn. àwọn amúhàdíìsì wa ní hadith one thousand and eight قال عبد الله بن دينار عبد الله بن دينار سمعت ابن عمر يتمثل بشعر ابي طالب ابن عمر من قال ابو طالب قيل لنا وابيض يستسقى الغمام بوجهه ìfìmá lórí àtàmà àìsìmá tún lílé àrọ́ mílí nínú olùwáyà mi gan rọ̀bí olè àtàmà àìsìmá tún lílé àrọ́ mílí ìsẹ́lẹ̀ ìsìmá lò rọ̀bí olùwà bẹ́ẹ̀ ìtumọ̀ kẹ́lá ni. so wọ́n ní àlùfáà wa yìí ẹ̀rí Abdullahi ibnu Dinar ibnu Umar òun gbọ́ tó máa ń kọ orin olórin yìí yẹn tó máa ń kọ orin tí kì í ṣe fóun lóhùn ọ̀tọ̀ lẹ́ni tó kọ orin yẹn ẹni tó wá kọ orin yẹn náà ni Abu Tọ́líbì tí í ṣe bàbá Aliyu akọni nínú ìsìláàmù tó jẹ́ kàlífà ẹlẹ́ẹ̀kẹrin pé orin yẹn bàbá Abu Tọ́líbì ló kọ ẹ̀rí pé afáwọn Abdullahi bin Umar ọmọ nǹkan yóò wọ́n kárí mo ti ń kájáde yìí o wọ́n fi hàn yín o ni mo ti ń ka jáde yìí sọ ìbò ha ni mo ti ń ka jáde yìí pé wà á bí yàtọ̀ yóò sá kọlọ̀ ọmọ mo bí wàá di yìí simadul yatama ismatun lil aramili simadul yatama ismatun lil aramili ẹ̀rí bí àbótọ́lù ṣe kọ́ nìyẹn nìyẹn bí àbótọ́lù ìbò ṣe kọ́ nìyẹn nìyẹn nínú hadith 1009 أفاوى عمر ومن حمزة قل حدثنا سالم عن أبيه قل أفاوى سالم تنجي عمر عمر تنجي عمر ابن عمر pé ó sọ fáwọn látọ̀dọ̀ bàbá rẹ̀ wípé bàbá àwọn sọ pé ó bà náà zẹ̀kárù tọkàwó lẹ̀ ṣáà rẹ̀ èmi a máa rántí nígbà mìíràn orin akọrin ẹni tó kọrin yẹn ni àbútọ́lì ìbá ti sọ nínú Bukhari náà ní bẹ́ẹ̀ pé àbútọ́lì ló kọ́ kẹ́ni orin akọrin yẹn ni a máa rántí wàhálà azòlìlà wájìlì nàbí yìí sallallahu alayhi wa sallama yẹtẹ́sì nígbà tí mo bá ń gbójú àjẹbí báyìí nígbà tí àjẹbí bá ń tọrọ omi tí ń bẹ lọ́wọ́ ọba pé kọ́ lọ́wọ́ fún wa lómi nígbà tí ọ̀dà omi bá dá wa táwọn mo máa ń rántí oore tí àbútọ́ níbi ikọ̀ yẹn mo máa ń rántí rẹ̀ ẹ̀rí. àwọn ní ànábì kọ́ wọn kó ní ká máa ń kọ́ fún mi nígbà kékeré tí wọ́n bá fẹ́ tọrọ omi á mọ̀rọ̀ wá lórí ẹ̀. ànábì ò kọ́ wọn pé orin yẹn náà máa ń kọ́ fún láti fi tọrọ omi ànábì ò sọ bẹ́ẹ̀ kò sí ẹ̀rí kan báyìí nínú tíra kan kò sí níbi kankan wípé ànábì sọ fún wa wípé wọ́n máa ń kọ́ fóun kò sọ fún sàbí kankan wọ́n máa ń kọ́ fóun pé sábà fẹ́ sọ̀rọ̀ omi wọ́n máa ń kọ orin yẹn fún mi o mú wa kọ́ fún ànẹ́bì lòdì ànẹ́bì yóò wá rọ́jò rárá kò sí kò sí kò sí ẹ̀rí kankan tó fi lẹ̀ bẹ́ẹ̀. torí pé àyègbàgbọ́ yé nǹkan yẹn ni ó mú wọn wòye pé wọ́n pa torí pé báàkì ọ̀rọ̀ tàwásùn tàwásùn yẹn náà sọ̀rọ̀ nípa rẹ̀ kò sẹ́nìkan nínú ìsìláàmù tí ò ṣùgbọ́n àtàwásùn lùmọ̀ṣẹ́rọ̀rù ó ń bẹ́ẹ̀ àtàwásùn rẹ́ẹ̀kù mọ̀ṣẹ́rù tó jẹ́ mọ̀tàdà yẹn náà bẹ̀ táwọn yẹn dálẹ̀ tí kìí ṣe tàwásùn bọ̀ tí wọ́n ń mú máa bẹ́ àtàwásùn àmọ̀rọ̀ wa lóye. olùmọ̀ọ́nà tí orin yìí tó bá wọn ojú àlẹ́ nígbà tá àlẹ́ ìbámu bẹ̀rẹ̀ wọn ọba omi. onífàmà yẹn zèlò hàtà yẹjì ìṣòkòlù mìízàbí. ànábì wà ní bọ́ọ̀lẹ̀ lórí mọ́ńbà yìí àdókòjá sí gbogbo àwọn ojú odò yóò ti kún fún omi tóbi ó ti kún bẹ́ẹ̀ yẹn ní kí ọtá ní bá ti tọrọ omi ọlọ́run àti tèmá gbàdúrà ànábì sallallahu alayhi wa sallam bákan náà tó eléyìí jẹ́ ọ̀kan ó wá parí okun mú ìyẹn wá ìyẹn sórí ìyẹn kọ́ mọ́ ó wá mú wá parí ẹ̀ pé wọ́n wọ qawlu Abi Talib orin yìí orin Abu Talib ni o orin yìí orin Abu Talib ni pẹ̀lú hadithi méjèèjì one thousand and eight àti one thousand and nine táwọn wáyé fíkìwù tó ń bẹ́ńbẹ́ òun náà ni wípé àtàwásùlù bìdùá ìsọ̀lẹ̀ṣìn ká fi àdúrà àwọn ẹni rí ṣàkàsọ̀ láti gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ní ọlọ́run wọlé ànábì kọ́ ànábì bá wa tọrọ lọ́dọ̀ ọlọ́run lélẹ́ yìí kò dàrú yàtọ̀ bí láàrin ọlọ́run wọlé ànábì tá a sọ pé èyí nìyí kò sí ẹ̀rí fún tó lára bíà àti ànábì bá wa tọrọ ìyẹn lè sọ fún yàrá pé bá ń tọrọ kan báyìí ìyàwó mi ló yẹ dáfẹ́ máa ń bẹ lọ́nkọ́ lọ́n yóò sọ láyọ̀ kí ẹ bá ọlọ́run sì yóò sọ láyọ̀ lágbára ọlọ́run kò ní fi ní lára àwọn ní fi dá yín lẹ́bi ọlọ́run gbàgbé ẹ̀dùn yín ẹ̀dá kan ń bọ́ ọmọ mò ń bẹ lọ́wọ́ bá ọmọ ẹ̀dá kan bá ń bẹ lọ́wọ́ kọ́lọ́wọ́ sọ ma fún mi káwọn náà wá bẹ lọ́wọ́ bá fún ká tó máa rántí ẹlẹ́yìn rẹ̀ wá ọlọ́run dákun máa fún lágbájá lọ́wọ́ bá ń gbé lágbájá lọ. eléyìí ò burú tàwásólù bìdù áyí sọ̀rọ̀ sí nìyẹn àwọn táwọn òfin ìyá rẹ̀ lélẹ́yìn ló bá ń bẹ náà fún tí wọ́n lọ máa lọ ní sàárè máa gbórúkọ ṣẹ́gun bẹ́ẹ̀ èyí wọ́n pè ní tàwásùlù bọ̀ kí yẹn ṣe tàwásùlù ẹ̀bọ nìyí wọn ó yàtọ̀ tó bẹ̀rẹ̀ sí àwọn àlùfáà sáwọ́ ní fẹ́ yọ àdíìsì ikú ńbẹ̀ fún gbà tún lé pé èyí tí wọn ò takò ní bẹ́ńbẹ̀ wọn àti tó bẹ̀ kan takò tó lẹ́rìí wọn àti tó bẹ̀ kan takò tó lẹ́rìí torí ẹ̀ kò sí nǹkan tó fẹ́ pèpè fún pé ká yọ kò sí tó fẹ́ pèpè fún pé ká yọ. tàwásùlù méjì ni alákọ̀ọ́kọ́ nìyẹn kéèyàn owó èèyàn èèyàn tí ó tó wà kájọ wà káwá lọ pé dákùn bá ń bẹ lọ́n fọlọ́run ṣe nǹkan báyìí fún mi kì í wá ṣe kẹ́kẹ́ tá a wá lọ bá òun pé kò bẹ lọ́n fún yóò wá ìlàbẹ yóò àti máa gbá ẹni yẹn bí kò sí pírọ́bẹ́mù àpò kùránì wá lé yín àwa sọ kùránì kalẹ̀ ẹ̀ pọ̀ didi màálù ẹ̀ pọ̀ didi àgò kó wá ìlàbẹ yóò bá òun kọ́ èèyàn sọ fún ọ pé máa ń bẹ lọ́n kọ́ lọ́wọ́ ó ṣàánú mi ìṣúṣà ànábì ni pé tí èèyàn máa bá ànábì tó bá ní máa ń bẹ lọ́wọ́ ànábì ó bẹ lọ́wọ́ kúnlẹ̀ tẹ̀kẹ̀tẹ̀ ni kì í kó kura ilé ẹ̀yìn rẹ̀ yẹ kì í fáwọn ọmọ kéwù rẹ̀ ju àwọn sàábé tó yẹ já kójọ ká ṣàdúrà lẹ́nu fún lágbẹ́dá àwọn ìgbà tá a máa ń kójọ ṣàdúrà ní tá a pera wájọ pé ẹ máa Islam ìwé náà ní ká péjọ nígbà táwọn kankan bá ń ṣẹlẹ̀ tí ìsìláàmù tó ń wá pé ẹ̀kọ́ jọ kẹ́ṣin náà bílà. àwọn ìgbà tó já pé tí ó bá bá wa awọ àpapọ̀ lẹ́yìn kẹsàn-án ní àtẹ̀dá pẹ̀lú àwọn ìbẹ̀lẹ̀ ọ̀pọ̀ lọ́wọ́ ṣe nǹkan báyìí o ẹnìkan sì ń tọrọ àdúrà wá sí sàmì fún ni ó bá wa lórí ìṣesínu àtòrí ẹ̀fẹ́ ra wa jọ kò burú àbẹ́yẹ kan wá bá wọ gẹ́gẹ́ bíi pé ó nígbà ó jẹ pé àpá àtúnṣúmọ́ mò ń lépa mò ń ṣègbìyànjú ọjà báyìí báyìí mo fẹ́ gbọ́ ọjà báyìí báyìí dákun àbí kọ́ńtrákì báyìí báyìí kọ́ lọ́wọ́ jó bọ́ sí mi lọ́wọ́ kí wọ́n náà wá bẹ́ẹ̀ ọlọ́run sì jó bọ́ sí yín lọ́wọ́ ọlọ́run jó bọ́ sí yín lọ́wọ́ kó wá bẹ́ẹ̀ lọ́mọ ọba fún un gbogbo yóò kò sẹ́ni tí ń takò nù àwọn oníṣúná àtakò àwa náà máa ń ṣe ẹ̀ àwa náà máa ń ṣe ẹ̀ ní a bá wà nínú ìlera kan ní mo ń wáṣẹ́ ní ìtì ìríṣẹ́ ẹ̀dáfẹ́ máa ń bẹ lọ́n kọ́lọ́ jẹ́ ríṣẹ́ lọ́wọ́ ọlọ́run gbèsè iṣẹ́ àlùbáríkà fún yín ọlọ́run ṣe dáadáa fún yín ẹlòmíì tó bá ní pọ́blẹ́mù lórí ọjà rẹ̀ ní pé iṣẹ́ iṣẹ́ mi á àwọn kankan báyìí báyìí ṣẹlẹ̀ sí mi ẹ̀dáfẹ́ máa ń bẹ lọ́n lórí ẹ̀ àwọn sáfàmà tó lè máa kà láwọn àdìkárò tá ànábì mú wa ní máa wí báyìí báyìí ànábì ní tí àwọn kankan bá ṣẹlẹ̀ ká máa wílé máa wílé ànábì mú wa ànábì kọ́ wa àwọn àtúntún bẹ lọ́n kọ́lọ́n owó ṣe kí ni ọlọ́run owó jẹ́ kí ọlọ́run ò ní dá padà sẹ́yìn tabajutọ rántí rẹ̀ lẹ́yìn rẹ̀ atomatọrọ fún torí kó rò bí ìgbà wípé bóyá adájú ń lọ ní àtọpá adájú lọ bọtọ ó rò bí ìgbà pé bóyá adájú lọ ní kò sì sílẹ̀ sí adájú lọ adájú lọ gbòdì ọ̀rọ̀ rẹ̀ lọ wá ní kábẹ lọ́wọ́ ọba fún lójú rẹ̀ ní àbílẹ̀yìn rẹ̀ kò sẹ́ni tí ń takò yẹn but ká má lọ síbi sàárè nígbà tí àáfàá ìmáàmù wa ti kú ṣé òun wá ti kú ní káwá sọ pé a tún máa lọ ní sàárè rẹ̀ lọ máa ń pè é àwọn mi ò kọ́ ní kọ̀sídà àwọn mi ò kọ́ ní àzìkìrí wọ́n máa pe òkú pé òun ni kó tún ṣàánú àwọn lẹ́yìn ìgbà tó ti kú ìgbà tí ń bẹ láyé tẹ bá pàdé rẹ àṣẹ òwe dákùn tẹ bá ń tọrọ báyìí báyìí ìgbìmọ̀ ni mò ń wà àyàzìkì ni mo fẹ́ olóṣìbẹ́ náà wọ́n pé tọ́ ọlọ́run bó máa ń da ọdún ṣe ọlọ́rọ̀ ọlọ́run ọ ká má dọ̀rọ̀ yẹn rú torí èyí sí àwọn sọ̀hábà ṣe yìí wọ́n ṣe ń tó tọ́ lẹ́kọ̀ọ́ wípé ojú ọ̀rọ̀ ẹ̀ ti ráwọn ẹ̀tọ́ oríṣiríṣi nínú àwọn sọ̀rọ̀ Buhari àti wíyìn náà lẹ́kẹ́ ojú ọ̀rọ̀ ní wúlò bá ànábì fi máa bẹ̀rẹ̀ wọn bá kójú ọ̀rọ̀ òun ànábì sì bẹ́ẹ̀ lọ́wọ́ kò jù bẹ́ẹ̀ náà lọ ẹ̀rẹ́ lómi táyì tó máa ti rọ bá ànábì dákun nǹkan báyìí báyìí wọ́n ni ànábì ó dá èyí tó ayé pé ànájú olóògùn kan tí ó wa ní ànájú ló bẹ náà wọn bá fún wọn gbogbo ẹ̀ ló ń bẹ nínú àwọn àbọ̀ọ́lẹ̀ kò dàrú Islam kò dàrú rárá sotori ẹ̀gbọ́n láti ṣe wá yọ ilé ìkó lẹ́yìn náà ni pé àdéhìsì tó wá parí báàkù yẹn gangan tó parí báàkù yẹn ẹ wá gbọ́ láti lè fi gbọ́ àgbọ́yé ń sọ yìí كان إذا قفته استسقى بالعباس بن عبد المطلب ó ní àfàwà ọmọrò makatọ́bì lásìkò ìjọba rẹ̀ tọ́jà òjò bá dá wọn yóò wá pé abáàsù ọmọ Abdul Muttalibi ẹ̀rí yóò wá pé abáàsù yẹn pé rẹ̀ abáàsù ìwọ wá màlẹ́bí ànábì nù ìwọ wá rẹ̀ abáàsù ìwọ wá ti yẹ قل فقال لهم إنا كنا نتوصل إليك بنبيك فتسقينا ilé olúwa wa nígbà táǹdàbí ń bẹ láyé tọ́jà odò bá dá wa ànábì là máa ní kó bá wa bẹ̀rù bẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba wọ́lọ́wọ́n ọba ó sì fún wa lónìí tójú bá wọ́n wa ànábì là lọ bá pé ibẹ̀ náà fún wa ẹ̀ wo ìtàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nú àwọn síra níjọ́ júmọ́ ẹnìkan alágbáwá kẹtù bá nẹ́bì rí bí a òjò rọ̀ ebi ń pa wá nǹkan ọ̀gbìn wá ń bẹ̀rẹ̀ àwọn ẹran wa òró òró ń jẹ gidi jẹ ń òró mi mú gbogbo ẹ ti wù tá wọn ti bẹ́ẹ̀ kú tá. anábì sùn wà lórí mú bàrí kò bọ́ ilé ọ̀tá anábì fi bẹ̀ lọ́wọ́ bá kójú rọ̀ òjò sì forí ju ọ̀sẹ̀ káwọn kò dà. kótó tó di ju ọdún àtó tẹ̀lé kẹ́ni hun àtẹ́lòmíì ni ẹnìkan kà tó wá pé à ah, odò yóò mà dámọ̀ olùdé n'i ba nǹkan jẹ́ ní kọ́lọ́mọ bó bá wá dá dúró. anábìtẹ̀ tó bẹ lọ́wọ́ ọba àmọ́ àtẹ́jú ìlú kọ́lọ́mù dáadọ́ lọ́wọ́ bẹ lọ́wọ́ wa darí ẹ̀ sílẹ̀ ibi tó ti ní wá lára ọlọ́run bá wa ká kó ń bẹ̀ bá nígbà tá ànábì bẹ láyé tọ́jà òjò bá dá wa ìwọ ànábì là á máa ń lọ bá kó bẹ́ẹ̀ lọ́n fún wa. afẹ́wọ̀n ọmọrù wa ni ṣùgbọ́n ìgbà tí wàá kà ànábì má yé fa iná nàtàwọ́ sọ̀rọ̀ ilé ìkàbí àmì yìí náà pàṣípìnà àwa lọ bá ọ̀nkú ànábì wa ọ̀nkú ànábì wa làwa lọ bá yìí o pé kó wá bá wa bẹ̀wọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba dákun rọ̀jò fún wa o ẹni pé ọmọ ròdà ṣe kíni obìnrin náà wọ́n bó jò àmọ́ fẹ́ kí àbá ṣe ṣe kíni kó já pò ní ó tọrọ fáwọn aráàlú ọmọ ròdà ṣe kíni ó fa àbá àfikàlẹ̀ bàtà nẹ́ni ń bẹ ànẹ́ni ní máa mú ṣùgbọ́n bàtà nẹ́ni kú tó dákọ̀ ọmọ ròdà tí irú rẹ̀ tó ṣẹlẹ̀ ní ọmọ ròdà fa àbá àfikàlẹ̀ ó náà bẹ lọ́mọ ọba bóyá ká lòlú tó súnmọ́ ẹ̀sìn bí ọba wà lọ́rí kọ́lọ́mbà ni wọ́n dúró lórí dáadáa Islam kọ́lọ́ ni wọ́n láti bọ̀ sásódà káwá pé ìmáàmù tó jẹ́ ìmáàmù lọ́rí kọ́lọ́mbà ni sàlékún ìsìnkọ́mọ̀ ìdáyà àkàtì bọ̀ sásódà fáwọn náà pé wá bẹ lọ́hùn fún àwọn èèyàn o aráàlú bí nǹkan ṣe ń lọ yìí o bóyá àwọn jàǹbá ní ń ní ọlọ́run ní àbáwọn dáadáa kan náà náà ń retí kútẹ̀ wọn lọ́wọ́ ní afẹ́kẹ́ ẹgbẹ́ náà wọn bá fún wa kọ́lọ́ wọn bó ń ṣe nǹkan báyìí fún wa kí wọ́n mú náà wá bẹ́ẹ̀ náà wọn bá kí wọ́n mú wá sí kí ní kó wá bẹ́ẹ̀ náà. tó olórí fa ìmáàmù ó fa ẹlòmíì kalẹ̀ iṣẹ́ ìjà ara rẹ̀ nìyẹn. tó ìgbà tá ànábì gba ànábì ni ó ṣe é ta ló tún ju ànábì lọ́wọ́ ẹjọ́ náà. ṣùgbọ́n gbà tí ó dásìkò ó máa wọ́n rú pé ẹni tó jẹ́ ẹbí ànábì ó pọ́sibù kó tún ṣe kí ni kádùn ààrẹ tó tètè gbàdé tó lọ nínú ìlú ó wá fa àbá tuntun jọ ń fa ànẹ́bì kalẹ̀ ó wá nílẹ̀ ọlọ́run ọba ìgbà tá ànẹ́bì ń bẹ láyé ànẹ́bì là á máa ń lọ bá ṣùgbọ́n kò sá ànẹ́bì má àbá ní ó bẹ̀wọ̀ ọlọ́run fún wa bá wa gbà á fún wa lómi kò jù bẹ́ẹ̀ náà lọ gbọ́dọ̀ ní ti rí nìyẹn kó dáhùn. eléyìí ni àwọn àlùfáà súnmọ́ sì máa ń kó tiẹ̀ dọ́là ló fà mí láti ọ̀gọ̀rọ̀ tíra lẹ́ẹ̀bá báàbù yìí ní inú rẹ̀ ní ọ̀gọ̀rọ̀ tíra kì í ṣe Buhari nìkan ló gbà wá kì í ṣe Buhari nìkan ló gbà wá nígbà tá ànábì ń bẹ ní kékeré ni wọ́n máa ń kọ́ fún ànábì yìí ṣé nígbà tá ànábì ń bẹ ní kékeré ni. nínú Idris ha nínú sírọ wọn orin yìí orin ẹyọ ọ̀kan tó mẹ́nu Buhari yìí ẹ̀rí orin ẹyọ ọ̀kan yìí more than eighty ni orin tí àbótọ́ níbi kọ more than eighty ó ju eighty orin lọ tí ibnu ishaq kó sínú sí ọrẹ ó ju eighty lọ ìkan nínú rẹ̀ lélẹ́yìí tí ibnu Umar máa ń rántí nígbà tá a dábìí bá ti ń bẹ lọ́hùn òjò ní ibi ọmọrù náà ń sábà aláti orin yìí ṣùgbọ́n orin yìí ga sí àbótọ́ níbi kan mọ́dà eighty ìgbà olówó kọ́. abáwọn ibùdó sáàkì fi lẹ̀ wípé àbótọ́ níbi kọrin yìí ó fi yin ànábì ni nígbà tó di pé àwọn kèfèrí gbógun tì nígbà tọ́lọ́mọ ọba sọ́ọ́dà ànábì náà táwọn kèfèrí gbógun tì í tí wọ́n lé àwọn èèyàn kúrò lọ́dọ̀ ànábì pé ẹ má súnmọ́ o ti gbẹ́sìn ní ìwà o ti ṣe bó ti ṣàwó pé àbútọ́ níbi ìwà kọrin yẹn nínú ẹ̀ ló ti pé àwọn tó já wọn bàánú hashim ló ti pé gbogbo wọn pé ṣe ẹ fọmọ ayé rẹ̀ kí àwọn ọ̀fọ̀ wá tẹ́yẹ sí ni kan wá sí ìdílé ó pè wọ́n ó wá bẹ̀rẹ̀ sínú ká wọn yẹn bọ̀ kọ́ wọ́n bọ̀ kọ́ wọ́n bọ̀ ó wá kọ́ níbi kó wá fi ń rún yàn nẹ́bì nígbà tí ń sọ̀rọ̀ yìí kì í ṣe wípé gbéyà wọ́n máa ń sọ pé a máa ń kọrin yẹn kó dolé òun kọ́ láti fi ròyìn ànẹ́bì ni ó fi ròyìn ànẹ́bì ni ìyẹn tó àbíyá pé ìrọmọ òun gbà sáà níbi bá tó padà wá ń di kó ń tọrọ omi fún wọn nílùú Madina tó máa ń bẹ lọ́wọ́ òjò fún wọn ní Ibn Umar lọ wà máa rántí orí yẹn pé á ah, àsódodo lórí yìí ní Ibn Umar wà máa rántí ẹ̀ á ah, àsódodo lórí yìí kódà nínú tíra mi ìyàwó Aisha kan máa rántí orí yẹn tí a àsọdodo lórí yìí tó orin tó kọ́ náà tí wọ́n mọ̀ ní tó gbajúmọ̀ nínú olùdó pé ẹni tó kọ́ kọ́ sí ti gbogbo ayé ìgbà tí wọ́n gbógun ti ànẹ́bì ló kọ orin yẹn láti fi yan ànẹ́bì láti fi bí àwọn tó jáwọ́ kòrẹ́ṣì lókù tí wọ́n gbógun ti ànẹ́bì láti fi bí wọn nú ló kọ orin yẹn kì í sì gbàtà ànẹ́bì wa kékeré. lóòwà táwọn tó sọ pé ìgbà tá ànẹ́bì wa kékeré ló kọ orin yẹn nìyí ṣùgbọ́n ó ti mọ̀ wípé ànábì ọlọ́run náà rẹ̀ torí pé bùháírọ̀ bùháírọ̀ tá a bá mọ̀ta ànábì nígbà tó tẹ̀lé àbútọ́ níbi tó tẹ̀lé lọ sí sáàmù ní ẹni tó dá padà tó dá àbútọ́ nípadà pé ọmọ yìí má mú wọlé tó bá mú wọlé àwọn alùpùpù ó ti tètè mọ̀ wípé ọmọ yìí ó jẹ́ nǹkan wọ́n sì lè ṣe kópa torí ẹ̀ dá ọmọ yẹn padà dá padà má mú wọlé fi ọmọ yìí ànábì ọlọ́run ní jẹ́ tó fi dá ànábì padà táwọn afáàní ní nítorí nìyẹn tó fi kọ ní yìí ṣùgbọ́n èyí tí ó lékè òní wípé torí pé tẹ bá lọ wo àwọn nǹkan míì tí ń bẹ nínú ilé orin yẹn orin tá a fi ń challenge àwọn èèyàn kan tí wọ́n gbógun ti yẹn ni tí wọ́n tí wọ́n lé àwọn èèyàn kúrò lọ́dọ̀ ànábì pé ẹ má sọ máa níbi wá bí ló wá kọ orin yẹn ni lórí yẹn wá lé ní ẹsẹ̀ lé orin bíi eighty ló wá bí ló kọ orin yẹn fún kéèyàn wá kílìmù kéèyàn kan wá kílìmù wípé wọ́n ń kọ́ ní olùdókòwò rọ̀ pé kó bá ti tàwa sùlù òun ni wọ́n ti há dànù ọ̀rọ̀ yẹn káwọn olùbàáyìn náà ní hàk ó jìnnà sódodo kò rí bẹ́ẹ̀ torí pé gbogbo wa la gba tàwa sùlù bọ́ ṣùgbọ́n tí a ń jọ ń fà láàrin ara wa lórí ọ̀rọ̀ tàwa sùlù òun ni pé àwọn tàwa sùlù á tu eléyìí ta kò fi ọlọ́mọba bí ká lọ sí sàárè lọ máa tọrọ bí ká máa forúkọ sí òkú ṣe fún wa nìyí tó mẹ́ta àwọn pọ̀ sí dàbí táwọn èèyàn kà tí wọ́n ń pè ní àwòrán ọdún láwọn tọ̀rí kọ káàkiri ni tó ìyẹn ní nǹkan tí à ń jọ ń fà bọ̀ ká sọ pé ẹ òkè ká sọ fún yàn pé o ò lè sọ fún yàn pé bá ń bẹ náà rárá o ò lè sọ fún yàn pé bá ń bẹ náà àwọn bá ń bẹ náà ò sọ yẹn di pé ká wá sọ ẹni yẹn bísínẹ́sì kò sọ́ kò sọ́ ẹni tá à ń ṣàlàyé ó kílẹ̀ tó pé torí kó ní ó ń sọ̀kan ti tàwásùlù náà fi yọ ọ́ kúrò irọ́ nìyí o tàwásùlù tó nìyẹn fi ń rinlẹ̀ tàwásùlù bìdùá bìdùá ìhàjì bìdùá ìsọ́ọ̀lì ìhàjì ẹni tí ń títè tó jẹ́ ní ìrètí ń tí èkú ni kìí ṣe ká ó ṣe tàwásùlù pẹ̀lú òkú kò sì sọ di wípé dandan àtàwásùlù bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ náà fún ọ tó bẹ́ẹ̀ ni ẹ bá fi pa ilé fíà ẹgbẹ́ náà fún mi ẹgbẹ́ fi wọ mọ́tò ẹgbẹ́ fi robi òun náà ṣe sódà pọ̀ ní àlọ́ burú pọ̀gbọ́n ti káwá gbé e lórí wípé àdúrà fún lówó eléyìí nígbà sàlàyé nìyẹn ó dẹ̀ clear Islam ò dàrú Islam ò dàrú sotori ẹ̀ orin yẹn orin tí wọ́n kọ́ ń gbà sí àwọn kébèrè gbógun ti ànẹ́bì yẹn kìí ṣe pé oní tí wọ́n pọ̀ ń gbà sí anabi sallallahu alayhi wa sallam tí ó wà ní kékeré kọ́ tó bá ti jẹ́ pé kékeré náà ló kọ́ kìí ṣe ó kàbí ní anabi lásán ni orí ẹ̀yìn lásán ni kò sábà tó lọ pé kò síbi tí wọ́n pọ̀ sí pé àwọn máa ń pọ̀ láti béèrè omi bẹ́ẹ̀ bá rẹ̀ tó bá tó síbẹ̀ bóyá àwọn oníṣúfì tó dá sí wọn jẹ́ olùkọ́ dáadáa tí wọ́n yẹ gbé ẹ̀rí dúró níbi tẹ́lẹ̀ máa tí wọ́n lọ ọlọ́run láti lò ó fún ìlànà wọn. so eléyìí àlàyé lórí yẹn nìyẹn. tẹ́ bá ti padà lọ síbi sírọ̀ inú ishaq tẹ́ bá lọ wo orin yẹn bẹ́ẹ̀ ní àwọn tó so mọ́ orin yẹn orin tí àbútọ́ níbi kọ láti lè fi sọ̀pọ́tì ànábì nígbà tí wọ́n gbógun tì í ni ìgbà wọn náà gbógun tì ànábì ìgbà tó dàgbà ni tó dà ànábì ọlọ́run ni tó orin tó kọ láti fi sọ̀pọ́tì ànábì nígbà tí wọ́n gbógun tì í so eléyìí bá láyé orin yẹn ti jẹ́ nìyẹn ó fi yan ànábì ni láti fi mú ìbínú sí ọkà àwọn kékeré tí wọ́n ń bínú ànábì yẹn ni wọn ibùn ọmọ fi máa ń rántí rẹ̀ náà yàwá ìṣá náà fi máa ń rántí orin yẹn yàwá ìṣá náà máa kọ orin yẹn kó wàá bí ẹgbẹ́ yóò sá kọlọgá máa mọ bí wájú yìí wájú rẹ̀ fẹhún ẹgbẹ́ Ọlọ́run bá wọlá wájú ànábì kọ bí wájú ìyá ìdìsá wájú ìní ìlàlá bí dùn á ìyí nígbà tá ànábì bá dájú kọ lọ́wọ́ ọba tí bá ń bẹ lọ́wọ́ ọba ni náà ní inú bọ́ọ̀lù sọ pé gbogbo bàtà ànábì bá ti ń bẹ lọ́wọ́ ọba fáwọn èèyàn tó dùn wúrọ̀ lòún máa ń rántí orin yẹn. so ìtumọ̀ rẹ̀ yẹn yusuf ọlọmọlọmọ bí wọn ti yìí tẹ omi ò bá rọ̀ tójú ò bá rọ̀ tẹ bá lọ bá kó bẹ náà fún yín Ọlọ́run bó sì gbàdúrà rẹ̀ ló rọ̀jò fún yín ní jẹbẹ Islam gẹ́gẹ́ bá a ṣe sọ torí ẹ kò dàrú rárá kìí ṣe nǹkan tá a lè lọ bá wa torí ẹ̀ àwọn àyọkù oníṣẹ́ Buhari yìí tá a ti káyé náà Buhari tá a sọ fún wa sọ́kì àwọn àwọn rìáàdì náà ni wọ́n ti bẹ̀ẹ́. so torí ẹ̀ tó bá mèsì nínú tíra tá a fà nílé bóyá àṣìṣe òǹtẹ òǹtẹ mọ́tàbà nìyí àmọ́ kì í rí pàwọ́ àgbẹ̀ torí àwọn afọ àtàwọn orí àwọn afọ àtàwọn ni wọ́n já lára jàǹbá wọn wọ́n ṣe tàhárùkù tàhárífù ni wọ́n ṣe tàhárífù wọ́n yí nǹkan padà nù Buhari torí pé wọ́n rí pé yóò sọ fún àtàwọn tó lè kẹ́ lónìí wọn ni tí wọ́n fi yọ nǹkan kan kúrò tí wọ́n fi nǹkan kan kúlẹ̀ kún hmm, ẹni tó bá ní nǹkan tó fẹ́ ta kò nù rẹ̀ ló kọ́ tíra ní ìrìn kò ní yọ sínú Buhari kù kò sí bíbá ti ń ṣe yẹn tó bá ní nǹkan tó fẹ́ gbájà nínú rẹ̀ wàá kọ́ tíra ní ìwádìí ṣàlàyé lórí bí nǹkan yẹn ò ṣe kọ̀rẹ́ láyé òfin máa fi eléyìí nínú Buhari akéré yẹn tó sọ ọ̀rọ̀ lórí ẹ̀rọ mọ̀kìlípò àlọ́yọ́kùnrin sílẹ̀ ìyẹn ni tó bá yọ sí máa sábà tẹ́ sí gbogbo àwọn sábà olóòfò mílẹ̀ mọ̀tàmá màlàyé ìlú mílẹ̀ mọ̀tàmá tó ń tẹ sọ́yìn Buhari gbọlẹ́fẹ́ dà sí wọn sí. èyí tó ń bẹ ní sùdúrù nígbà yàwó yẹn gbọlẹ́fẹ́ dà sí èyí tó ń bẹ nínú àwọn aṣọ́tọ̀ tí wọ́n ti ha tí so káníwá lè mà yí pé Buhari nìkan kan ló mọ hadith yìí wá tí wọ́n bá hákò ló sọ Buhari gan wọn à lè hákò gbogbo hadith máa kà wọn àwé kan fún wa tó já sí pé hadith yìí tó ń bẹ nínú ẹ̀ bákan náà tí mo jọ́ sí síbí báyìí. lára ẹni lẹ́yìn Bukhari hadith yìí orin yìí ń bẹ nínú musnad imam Ahmed musnad Ahmed orin yìí ń bẹ bẹ́ẹ̀. lẹ́yìn rẹ̀ orin yìí tó ń bẹ nínú adabu ti Ibn Abi Shayba orin yìí tó ń bẹ nínú ẹ̀ bákan náà lẹ́yìn rẹ̀ as-Sunan ti al-Bayhaqi orin yìí tó ń bẹ bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ ṣẹ́kù súnà ti àlìbádáwí orin yìí tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ musannafu ibn abi shayba orin yìí tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà ó di tíra ibn abi shayba méjì ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ al'adafu rẹ̀ àti musannafu rẹ̀ orin yìí bẹ́ẹ̀ nù méjèèjì bákan náà sunanu ibn majah orin yìí bẹ́ẹ̀ nù rẹ̀ alijami ọ̀sọ̀hìn ẹni tó kọ ilé yìí Suhail Abdul Jabbar ni wọ́n fi orúkọ rẹ̀ ẹ̀rí thirty one volumes ní asúnánú eh, alijami ọ̀sọ̀híhù lè súnánú wàlmasanid alijami ọ̀sọ̀híhù lè súnání wàlmasanid thirty one volumes ní orin yìí bẹ́ẹ̀ bákan náà orin yìí bẹ́ẹ̀ nù alimusnadul mawdu'iyu المسند الموضوع الجامع àfáàtì adákọ abdulgabari suhaib yẹn náà ni wọ́n kọ twenty two volumes lélẹ̀ orin yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà so àwọn kútùbù aṣára ni wọ́n kó sínú òun tiẹ̀ bákan náà ó ń bẹ nínú mukhtasar sahih imam bukhari tó jẹ́ ìdí mẹ́rin sí alfa wa sheikh muhammad nasiruddin al-albani so orin yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sheikh albani náà yọ kúrò orin tó lára àti àná orin tó ní àlàáfíà ni so ọ̀rọ̀ tó lálàáfíà ni ẹ̀gbá tó lálàáfíà ni ànábìsì kọ́ lọ́kọ́ orin yẹn fẹ́ ní bọ́dì nínú gbogbo àwọn tíra tẹ́ bá ti rí àwọn sọ̀hábà ni wọ́n máa ń ni wọ́n tán mọ orin yẹn ni wọ́n máa ń kọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní Ibn Umar sọ pé àkótó wọn tún máa ń rántí orin yẹn onígbàtà lẹ́nu bá wà ní orí múmbàrí tí bá ń bẹ lọ́wọ́ ọba omi fáwọn yẹn òun á máa rántí ànábìkọ́ ló kọ́ fún wọn ipe nígbà tí ọ̀dọ́ olùdó bá dá wọn o orin yẹn náà máa ń kọ fóun o ànábì kọ́ ló kọ́ fún wọn ìyẹn ò kọ́rẹ́ sotori ẹ eléyìí nínú àwọn nǹkan tá a fẹ́ ká ṣàkíyèsí nìyẹn torí pé nípa fi jáde láti sọ eléyìí ni pé ìparọ́ àbí ìpè àwọn àlùfáà yìí tá a mọ̀ láwọn àlùfáà dáadáa àtọ́ pé wọ́n ń wọn ò lè ṣàṣìṣe wọn ò lè ṣe mistake but ká wá pé pé wọ́n máa ń máa ń máa ń pa nǹkan lẹ́nu Buhari ẹ̀rí tí ò bá ti sọ̀pọ́ọ̀tì wọn gbogbo ń tẹ́ oyè kó wọ́n parẹ́ kí ó kó sọ̀pọ́ọ̀tì wọn fẹ́yìn wọn ẹ̀rí nínú nọ́sùkàkà yìí kìí ṣe pé kó sọ̀pọ́ọ̀tì wọn kódà kó sọ̀pọ́ọ̀tì ẹ̀yìn tí ẹ̀ ń lò gà ẹ̀ ń ṣe ìtùnú Yorùbá lẹ̀ fi ń wò ẹ̀ fi èdè lárúbáwá jinlẹ̀jinlẹ̀ kẹ́ ẹ fi tú àwọn nǹkan yẹn ti àgbòrókù ni àbí ti àtàwásólù ni gbogbo tàwásùlù ká sọ fún yàn pé bẹ́ẹ̀ náà fún wa eléyìí ti sinmi ká máa lọ ní sàárè ká máa kọkọ̀ sí ìdàkan ká fi máa tọrọ lọ́dọ̀ ṣé òkan nìyí ẹ̀rí tí ìbẹ̀ máa dárúkọ tó gbé tí máa ní máa dárúkọ yóò kún nǹkan púpọ̀ lẹ̀ ó là kọ̀ sí dàbí náà sáà mà tó já pé àwọn nǹkan báyìí ní bẹ́ẹ̀ nù rẹ̀ tí àwọn oníṣòwò máa ń kà tó àmọ́ mo fi lẹ̀ náà ìyẹn lè wá bá fà tó sọ̀rọ̀ yìí náà pé àrùtúnlá kùsùtàrù ẹ̀dá kun sheikh ẹ̀dá kun mò ń gbé ìyàwó mi ó bí ma ó rọ bí mi ẹ bá ń bẹ náà kọ́ lọ́n jẹ́ kọ́ lọ́n ló bí láyọ̀ kẹsì náà lọ́n sì jó bí láyọ̀ tàwa sùn yẹn ò burú torí pé ìyẹn yí nìyí ẹni tó lè dọ̀rọ̀ tó lè ní kókó ń bẹ náà kó ṣàdúrà fún mi kó burú ṣùgbọ́n kẹ́yìn tí wá kó tán lápẹ̀rẹ́ ti kẹ́nìkan tó máa sọ pé ọlọ́run wọlé islam bẹ́ẹ̀ àwọn ẹlòmíì ń bẹ torí èlò àwọn ẹni rẹ fi parí láàrin àwọn mùsùlùmí tá àti àwọn òfin tó ẹni rẹ ò ní tá láàrin wa abẹ́rẹ́ wọn Allah subhanahu wa ta'ala kó kàwá ní àkúnná àwọn ẹni rẹ ká tó wá káwọn agbàgbélẹ̀ kan sí i àfa Sudan tó ṣàfihàn Ibn Baz wípé fi nǹkan kó sọ ní olùbùkárí à ń retí rẹ o à ń retí rẹ kẹ ẹ bá wa mú un jáde ká lè òun bóyá òdodo ni àbí ọ̀rọ̀ mu àbí ṣàṣìṣe lórí rẹ̀ so abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala àtẹ̀yìn àtàwà gbogbo àwọn àṣìṣe wa kọ́lọ̀ ní kó ṣàforíjì rẹ̀ fún wa àwọn àmàṣe wa tó já pé ìfẹ́ ẹnu náà ló máa ń gbìyànjú fífi máa ṣerú ẹ̀ abẹ́lẹ́wọ̀n ọba kó yàwá yàfẹ́ ẹnu eléyìí tí máa ń mú ní sọ ntọ́lọ́hún òsọ tí máa ń mú ní tutukutu tí máa ń mú ní wíwíkúwí tí máa ń mú ní ṣìǹkà gbọ́yé abẹ́lẹ́wọ̀n ọba àtàwọn àtẹ̀yìn kọ́lọ̀hún sọ wa kó ń bẹ̀ kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa